ojú wa tó lé ojú wa tó kó. Araba TV rèé <laughs> mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé níbi tẹ́ tún ti lórí ọ̀fẹ́ láti máa wo ìkànnì Araba ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún wá gbọ́ tuntun àní tuntun tó ti ṣẹlẹ̀ ẹ wá gbọ́ tuntun ẹ wá gbọ́ tuntun ẹ mọ̀ pé mo ti promise wa wípé àwọn latest update tẹ́ ẹ̀ lè rí bòmíì ẹ mọ̀ rí wò lórí ìkànnì yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ prophet àpótí ẹ̀rí mà ló tún sọ̀rọ̀ bàbá yìí tún ju nǹkan kan ta wọ́n tún tú àwọn àṣírí kan wọ́n ní àwọn ará abítà ń sọ̀rọ̀ wọn àwọn fúlàní dáràndáràn hmm. wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n fẹ́ ṣe bàbá yìí máa tú àwọn àṣírí yẹn bàbá yìí tú àwọn àṣírí nǹkan tó fẹ́ ṣe torí ẹ̀ mo ti sọ wípé gbogbo ẹ̀yin èèyàn ẹ̀ tún wá gbọ́ tuntun ṣe rí fídíò tí mo fẹ́ fi hàn yín yìí fídíò tó ṣe pàtàkì ni mo fẹ́ ká wo fídíò yìí from A to Z torí àwọn information kan wà níbẹ̀ tí gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ ní lọ́wọ́ àwọn information kan wà níbẹ̀ tó máa wúlò fún gbogbo àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ gbogbo àwọn tó wà nílùú Nàìjíríà kí làwọn information yẹn kí n tó gbé fídíò yẹn wá sójú ìwòran yín kẹ́ tó lórí ọ̀fẹ́ láti wò ó prophet àpótí ẹ̀rí àwọn ni wọ́n tú àwọn àṣírí yẹn àwọn àṣírí tó gbọ́rọ̀ kan gbọ́mọ yorùbá lọ́wọ́ ni o torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ bá come across fídíò yìí ẹ bá wa share ẹ ẹ send ẹ sáwọn èèyàn yín àwọn tó wà lórí whatsapp ẹ send ẹ sí wọn orí facebook ẹ send ẹ sí wọn ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì kó circulate kó kan gbogbo àwọn ọmọ yorùbá lára pátápátá mo tún wá kí ẹ̀yin èèyàn wa mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ìkànnì àràbà television? pàápàá jùlọ ẹni tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ ti yín rèé tẹ́ máa lórí ọ̀fẹ́ láti wo ìkànnì yìí mo kí ẹ̀yin náà wípé ẹ káàbọ̀ kí n tó lọ síbi fídíò ètò pàtàkì tòní tí mo gbé wá fún wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń join wa yẹn fúngbà àkọ́kọ́ subscribe button ẹ tẹ̀ ẹ́ ó ṣe kókó notification button tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ tẹ̀ yẹn náà ó ṣe pàtàkì torí notification yẹn òní ò mọ̀ ta wá lólobó tá a bá ti ń fi àwọn fídíò míì síta lóòrèkóòrè òní ò jẹ́ kẹ́ ẹ máa mọ̀ ẹ má wàá jẹ́ kí a. Uh, fi àkókò ara wa ṣòfò ẹ jẹ́ ń gbé fídíò yẹn wá ẹ jẹ́ ń pé wòlíì àpótí ẹ̀rí wọlé kí wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa tú àwọn àṣírí yẹn ṣé màá mo ní fídíò yìí wà very very important fún gbogbo ọmọ yorùbá fún gbogbo ọmọ yorùbá ẹ bá mi ṣí àì ẹ bá mi ṣí àì wòlíì àpótí ẹ̀rí ó yá o. mo pè ní ọ̀rọ̀ ìmọ̀ sí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáyé ẹ gbìyànjú ẹ bá mi ṣí a mẹ́sàgì ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ yorùbá jákèjádò àgbáyé ẹ jẹ́ kí wọ́n gbọ́ mo pè é ní ọ̀rọ̀ ìmọ̀ eléyìí eléyìí ti kọjá àsọtẹ́lẹ̀ eléyìí ti kọjá e, eléyìí tó wà nílẹ̀ ó ti kọjá ọ̀rọ̀ ọ̀rọ̀ àlá ó ti kọjá ọ̀rọ̀ ẹ̀rín mo fẹ́ kí gbogbo ọlọ́gbọ́n ọmọ Yorùbá ìbàjẹ́ ní bàbá ìbàjẹ́ ní ọmọ mo fẹ́ kí ẹ súnmọ́ bí mo fẹ́ kí ẹ jẹ́ kádìjọ sọ̀rọ̀ ẹ jẹ́ kádìjọ ṣàṣàrò ẹ jẹ́ kádìjọ wo àwọn nǹkan tó ń bọ̀ wá ṣẹlẹ̀ number one mo fẹ́ ká mọ kinní kan bóyá bàbá Tinubu wọlé as the president or not mo fẹ́ kí a mọ̀ wípé kò yí ìpinnu àwọn àjèjì ènìyàn padà ẹ jọ ẹ di àwọn ọ̀rọ̀ yìí ní kókó ó ní àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa lénìí ó ní àwọn àṣírí tí mo fẹ́ fi hàn wá lónìí mo ń kí yín bẹ ṣe ń wọlé ẹ bá mi ṣí àì sínú yàrá mà ẹ bá mi ṣí àì gbogbo ẹni tó létí inú gbogbo ẹni tó jẹ́ alálùbáríkà èèyàn lórí gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ jẹ́ kí wọ́n súnmọ́ mi kí wọ́n gbọ́ gbogbo ọmọ ìran Ọ̀rúnmìlà gbogbo ọmọ ìran Odùduwà gbogbo ọmọ ìran Lámúrúdu gbogbo ọmọ ìran Ọbàtálá gbogbo ọmọ ìran àwọn akọni wa tó ti wárí tó ti lọ ò bá jẹ́ ògún ló ń bọ ní kìrìsìtẹ́nì ní ẹni ọmọ ìmọ̀ ẹ̀sìn islam ní ẹni mo fẹ́ kẹ́ yá mi létí irú politics kì policies ó lè ń kó wa ṣe rí mo fẹ́ ká sáré yára wa létí ká wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ mo fẹ́ kí a kíyèsára gidi mo fẹ́ kí a kíyèsára gidi ṣe rí yálà bàbá Tinubu wọlé o àbí wọn ò wọlé yálà wọn wọlé àbí wọn ò wọlé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ kọ sílẹ̀ àwọn kan ní ẹ báwo lèèyàn ṣe lè máa sọ vision kó dẹ̀ máa rí ìbẹ́ yẹn báwo lèèyàn ṣe ohun tá a bá ti fún yàn àti fún yàn ohun tó o bá ti gbé wá látòdì ọ̀run kò sí ohun tó fẹ́ ṣe o ti gbé wá náà nìyẹn kò sí ohun táyé lè ṣe sí bẹ́ẹ̀ bá kàn bá èèyàn tó ní nǹkan kan bóyá ó lẹ́bùn kan àbò ní agbára kan àbò láṣẹ kan tí ẹ bá kàn bàjà ẹ kàn máa para yín dànù níbẹ̀ yìí torí ohun tá a bá ti fún èèyàn ìta fún nìyẹn ṣe rí bóyá bàbá Tinubu wọlé o bóyá wọn ò wọlé kò yí ìpinnu àwọn àjèjì ènìyàn tá à ń sọ yìí kò yí ìpinnu wọn padà o ohun tí mo kàn fẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lónìí òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìyá ń sunkún gbá ìyá ń sunkún gbá ìyá ń sunkún igbá ọmọ ń sunkún àmàlà kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tí mo ń sọ yìí tí mo fi sọ bẹ́ẹ̀ òun ni wípé ìyá ń sunkún pé támàlà ìbá tán kí ló máa kù ẹ ṣé mo ti rọ́wọ́ yín mo ti rí ọwọ́ yín ẹ ṣé mo ti rọ́wọ́ yín ẹ ṣé ẹ ṣé mo ti rọ́wọ́ yín ojú òní ti wà lágbára Ọlọ́run ẹ ṣé ẹ kúṣẹ́ ni ká kí pé ẹ kúṣẹ́ Olúwa torí ṣe Olúwa kan jù tẹ̀yin náà ń ṣe lọ màá jẹ́ kẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ kan lónìí mo ní ìyá ń sunkún igbá ọmọ ń sunkún àmàlà ẹkún tí ìyá ń sun wọn ní kì í ṣàgbà nìkan bó ṣe ọmọdé ló ń sọ̀rọ̀ tó ń làágùn ó ní tó bá dé o ẹ jọ torí Ọlọ́run gbogbo ọmọ Yorùbá yá mi létí mo gbà á ládùúgbà lábẹ́ bó tilẹ̀ hàn kó rí àṣàṣì ọjọ́ pípẹ́ èdè ọjọ́ pípẹ́ ẹ̀mú ọjọ́ pípẹ́ lórí ìran Yorùbá lórúkọ Jésù kò ní ṣiṣẹ́ lára èmi àti ìwọ tó rà mí àdúrà ìṣe ẹ jọ ẹ kíyèsí ẹ kíyèsí ẹ jẹ́ ká yára wa létí inú lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ìdí tí mo sọ wípé ìyá ń sunkún gbá ọmọ ń sunkún àmàlà òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọn ò mọ̀ wípé ohun tó ń bọ̀ lókè yìí ohun tó ń bọ̀ lókè yìí ó kọjá ọgbọ́n tàbí òye ènìyàn ìdí ni wípé ọlọ́run ló dé fún ìran yorùbá kí ló wá fà kí ló lè mú kí ọlọ́run sọ pé òun dé fún ìran yorùbá bóyá o jẹ́ ìmàle o bóyá o jẹ́ kìrìsìtẹ́nì o bóyá o jẹ́ abọ̀gibọ̀pẹ́ o ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó kàn ẹ́ o kí ló lè mú kọ́lọ́run sọ pé òun dé fún ìgbèníjà ọmọ Yorùbá ẹ jẹ́ kí n ṣàkàwé ẹ̀ fún wa méje ni but number one n fẹ́ kẹ́ mọ̀ bóyá bàbá Tinubu wọlé o bóyá wọn ò wọlé o ẹ lọ ṣe èyí ní kókó ní ọkàn yín ẹ jẹ́ kó wà ní primary mind yín wípé kò yí ọkàn àwọn ará bí yẹn padà fún nǹkan tó fẹ́ ṣe fún ìran Yorùbá nǹkan tí wọ́n fẹ́ ṣe má dẹ̀ ṣàlàyé fún yín wọ́n fẹ́ pa ìran wa run ṣùgbọ́n Ọlọ́run ò ní fún wọn ṣe bí àwa ṣe ń gbèrò ìdìbò ńṣe làwọn àjèjì ẹ̀dá yìí wọ́n ń gbèrò ìparun gbogbo taxes dẹ̀ ni wọ́n ti lò wọ́n ti wọnú politics wọ́n ti pín politics yẹn wọ́n ti parí assignment yẹn lójú ara wọn ṣùgbọ́n ṣá olúwa máa bá ìmọ̀ wọn jẹ́ ẹ jọ mo fẹ́ ká kíyèsí àwọn kókó yìí mo fẹ́ ká kíyèsí àwọn kókó yìí number one ṣe rí ìmọ̀ràn fún àwọn ènìyàn tó yí bàbá Tinubu ká ẹ jẹ́ kí n lo language yẹn bẹ́ẹ̀ àwọn tó yí bàbá wa bàbá Tinubu ká ẹ̀yin tẹ́ ẹ láàánú wọn ẹ̀yin tẹ́ fẹ́ràn bàbá yẹn jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín náà nọ́mbà one ìmọ̀ràn tí mo kọ́ fẹ́ sọ fún yín ni wípé ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bàbá yìí wà ní èbúté ògo ńlá méjì the entity called bàbá aṣíwájú Tinubu ó wà ní àárín ògo ńlá méjì lọ́wọ́lọ́wọ́ báyìí ògo ńlá méjì ògo kínní ẹ gbọ́ mi dáadáa ògo kínní ni wípé àwọn agbára kan ẹ gbọ́ o ẹ gbọ́ o àwọn agbára kan ẹ gbọ́ o láwọn tó létí inú ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀rí mi ò pariwo sọ̀rọ̀ ẹ jọ ẹ kíyèsí àwọn tó létí nínú bá sọ̀rọ̀ àwọn agbára kan fẹ́ fi wọ́n ṣe president wọ́n target láti fi wọ́n ṣe president nàìjíríà kì í ṣe wípé inú wọn dùn sí bọ́mọ yorùbá fẹ́ di president nàìjíríà o ṣùgbọ́n torí wọ́n fẹ́ gba àlùmọ̀kọ́rẹ́ kan láti pa wọ́n lára láti ṣe nǹkan tí ò dáa ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé mi nínú ẹ̀mí ẹ̀yin tẹ́ bá létí inú ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé mi nínú ẹ̀mí kì í ṣe àwọn tó jẹ́ pé wọ́n kàn wá nǹkan tó fẹ́ jẹ wọn kò sàn dòru wọn kò káyé parẹ́ àwọn tó jẹ́ pé wọ́n sì ní wọ́n sì ní ìgbàgbọ́ nínú ìran wọn àwọn ni mò ń pè sákìsì ẹjọ́ ẹ̀yà mi létí ṣe rí àwọn agbára tí wọ́n ń plan láti fi wọ́n sí orí ipò yìí àní wọn ò ṣe dáadáa at least wọ́n fẹ́ mú ọmọ Yorùbá débẹ̀ èmi wá fẹ́ yà wọ́n ọmọ Yorùbá ní mo fẹ́ yà wọn lákìsì kan torí pé kíni àga ògo méjì ni mo rí ìkan gbóná ṣùgbọ́n ìkan mú àlàáfíà wá màá sọ méjèèjì fún wa màá sọ méjèèjì fún wa màá rọ àwọn tó jẹ́ pé wọ́n yí bàbá wa bàbá Tinubu ká wípé kí wọ́n kíyèsára ẹ jẹ́ kí wọ́n lọ fún àga ògo tó tutù ẹ jọ ẹ yá mi létí ẹ̀mí mo máa ń tẹnumọ́ ẹ̀yin ti bàbá Tinubu ẹ má gbọ́ pé ẹnìkan bú wọn wọ́n ti bú èmi náà mọ́ wọn lára ibi tọ́rọ̀ yìí ti kan Àgbẹ̀kọ̀yà tó ti kan bàbá wa Ìbà Gani Adams tó ti kan bàbá wa ṣe Sunday Igboho tó ti kan bàbá wa eh, eh, MC Olúọmọ tó ti kan gbogbo àwọn èèyàn wa pátá nílẹ̀ Yorùbá mo fẹ́ lọ síbẹ̀ báyìí ibi tó ti kan àgbẹ̀kọ̀yà tó ti kan yorùbá nation tó ti kan afẹ́nifẹ́re mo fẹ́ lọ síbẹ̀ báyìí ẹ jọ ẹ yá mi létí inú ẹ̀yin tí ẹ bá jẹ́ ẹni ẹ̀mí ni mo fẹ́ kẹ́ tẹ̀lé mi kájọ rìnrìn àjò yìí ẹ̀yin tẹ́ ti ń tẹ̀lé mi bọ̀ for the past one year ẹ jọ ẹ tẹ̀lé mi kájọ rìnrìn àjò yìí ṣe rí mo rí àga ògo méjì níwájú bàbá ìkíní ṣé gbàgbé tí mo sọ last time pé mi ò mọ bí wọ́n ṣe ṣe o mo ṣàrí pé bàbá ì come out he come out as a winner bó dẹ̀ ṣe wá jáde as a winner ǹjẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni wípé lójijì ọkùnrin kan jáde àpẹẹrẹ tó wà lára ẹ̀ ní àmì Fúlàní ó ní wá Mr Tinubu you win but we no go give you ẹ gbọ́ kí ni ìdá ogun sílẹ̀ ẹ gbọ́ dáadáa kí ni kókó àga tí ènìyàn máa jókòó lé tí ò ní kọjá oṣù mọ́kànlá kò pé ọdún kan ẹjọ ẹni tó bá wà nínú ẹ̀mí kó bá mi rìnrìn àjò ìwọ tó bá ṣe ń gbọ́ bá mi rìnrìn àjò ìwọ tó bá ṣe ń rí bá mi rìnrìn àjò mi ò sọ àwọn wèrè mi ì sọ pé kí wèrè kí wèrè má bá wa rìn ibi tó dé yìí nǹkan á ṣe ẹ́ tó bá sọ wípé o fẹ́ tako ìran ọlọ́run fún ìran yorùbá tàbí o fẹ́ máa dá yẹ̀yẹ́ sílẹ̀ nǹkan á ṣe ẹ́ wà á tójú omi lójú kú afẹ́fẹ́ aṣọwó òdì sí ẹ omi tó mú apá ẹ lórí àdàbí tó bá kí n momi àdàbí tó bá kí n fomi wẹ̀ àdàbí tó bá rìn nínú afẹ́fẹ́ tó bá lòun momi ò fomi wẹ̀ o rìn nínú afẹ́fẹ́ gbọ́ afẹ́fẹ́ nìkan láàrin àwọn sójà tó ń kọ̀ǹtúrò omi òkun àfi táfẹ́fẹ́ ò bá kàn ẹ́ níbi tó wà àfi tó bá mímọ́ ẹ gbọ́ dáadáa ẹ gbọ́ dáadáa àga méjì ni mo rí àga ògo méjì ìkan ó gbóná ìkan tutù èyí tó gbóná yẹn wọ́n ní ẹni tó bá jókòó sórí ẹ̀ wọn ò fẹ́ jẹ́ kó pẹ́ wọ́n fẹ́ pa lára ṣẹ́rí tó tutù yẹn ẹ yà mí létí inú ó wà ní ìhà àti gbogbo ìran Yorùbá tí bàbá Tinubu ń jà fún ẹ̀yin èèyàn mi ní kẹ́ má sọ nǹkan tí ẹ bá fẹ́ sọ ṣùgbọ́n ohun tí ọ̀run bá ní kèmí sọ lèmi á mi ò wá mi ò mi ò mi ò wá kẹ́ pọ́n mi lé ṣùgbọ́n tí ọlọ́run bá ti pọ́n mi lé tí àwọn ènìyàn ọlọ́run bá ti rí mi kékeré ní ẹ gbọ́ dáadáa ẹ gbọ́ dáadáa ẹ gbọ́ dáadáa ṣé ẹ rí n tó ń ṣẹlẹ̀ yìí àwọn kan ló wà lábẹ́ ìgò tó ń jẹ́ jíìn ògo kìíní ni wípé àga gbígbóná ni ó ní ìtumọ̀ ọkọ̀ oṣù mọ́kànlá sí lábẹ́ kó tó pé oṣù mọ́kànlá iná ní òfin ọ̀la ni wọn jẹ́ kí bàbá ní bàbá sí mi wọ́n ṣà ń pariwo fún ẹ̀san àti àwọn tó ṣe àtàwọn tí kò ṣe wọ́n ṣà pariwo fún ẹ̀san ẹ̀jẹ̀ gbígbóná ń ké lọ́tún ń ké lọ́sì bàbá ẹ jọ̀wọ́ ẹ rìn nínú ẹ̀mí pẹ̀lú mi èmi ṣe olóṣèlú ṣùgbọ́n mò ń sọ ọkàn ẹni tó dọ̀run àtayé mò ń sọ nǹkan tó ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ sá ṣe rí àga ẹlẹ́ẹ̀kejì ẹgbọ́ àwọn kan bú mi wọ́n ní ìwé àdè prophet wọ́n sọ pé o ma o o Tinubu ma gba primary mo ló wà ń sìn ṣó tán they are not prophet they don't see anything mò ń wo ẹlòmíì báyìí mi ì fẹ́ dárúkọ mò ń wo ẹlòmíì báyìí ìwọ nìyẹn ọlọ́run nìyẹn ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn bàtọ́ sọ pé wọ́n ti ka àwọn mẹ́wàá wọ́n ti ka bàbá Tinubu mọ́ àwọn mẹ́wàá tí wọ́n disqualify olúwa ní kí n ṣe báyìí kí n ṣàmà wò àfi bí mo ṣe tan Facebook láàárọ̀ yìí n bá ti jáde but mo ń retí kí primary yẹn tán bóyá bàbá yẹn jáde àbí ò ní jáde ìgbà tí mo rí tó jáde mo ní ṣe bọ́ sọ ti já bàbá yìí wọ́n já ta ni ẹ ẹ ò rí ọ̀kan ẹ ò rí ọ̀kan ẹ kàn lò ẹ kàn lè máa lo intelligence àbí intellectual ẹ tẹ bá rí ọ̀kan ẹ wárìrì ní abẹ́ agbára àdúrà gidi ẹ tilẹ̀kùn mọ́rí ẹ gbàdúrà ẹ ní pariwo ẹ ní ṣògo lórí asán ẹ̀yin kẹ̀ owó tẹ kó dání tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ ẹ ò lè ná kò bá dáa kẹ́ yá mi létí inú kò bá dáa kẹ́ jẹ́ ká gbọ́ ohun tí afẹ́fẹ́ ń wí kò bá dáa kẹ́ jẹ́ ká gbọ́ ohun tí ọ̀run sọ ṣe rí àga ògo kejì yìí mi ní parọ́ fún yín bàbá òun ni àga ògo wípé kẹ́ fi ran ìran Yorùbá lọ́wọ́ ṣe wá ní níbi tọ́rọ̀ dé yìí níbi tọ́rọ̀ dé yìí <laughs> èmi ò ní parọ́ fún yín èmi á fẹ́ kí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá pátá kó pawọ́pọ̀ pẹ̀lú bàbá Tinubu láti ja ìjà ilẹ̀ Yorùbá ẹ má wo nǹkan tí wọ́n ti ṣe sí yín o bàbá Tinubu ẹ má wo tàwọn ọmọ tó jẹ́ pé bó ṣe yé wọn ló ṣe hùwà o mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má wo tàwọn ènìyàn tó ti sọ̀rọ̀ sí yín bó ṣe yé wọn mọ́ o ṣe mọ̀ pọ̀rọ̀ yìí dàbí ọkùnrin tó fẹ́ ìyàwó ni tí ìyàwó ẹ̀ ń ṣẹ́ but ìyàwó mọ̀ pé òun ń ṣẹ́ ìjọ tó wá wojú ẹ̀yìn báyìí tó gé ìyàwó ẹ̀ jẹ ìyàwó wa pariwo ah bọ̀bọ́ yìí ó dẹ̀ sọ pé o love me you this man you promise you love me see what you do for me ọkùnrin wọn wò pé mo sì lọ́ọ̀wù ẹni ó yẹ kí n pa ẹni but mo sì lọ́ọ̀wù ẹni mo ṣe ń wẹ̀ gbogbo ìgbà tó ń ṣẹ́ mi yẹn ṣé o mọ̀ kó ń ṣẹ́ mi ni òun ní ọ̀rọ̀ bàbá yìí pẹ̀lú ìran Yorùbá ẹjọ́ ẹ̀yin àgbààgbà ẹ yá mi létí ẹ súnmọ́ bí ẹjọ́ ẹ̀yin àgbààgbà ẹ yá mi létí ẹ súnmọ́ bí ẹ má jẹ́ ká wo àṣìṣe bàbá yìí lọ́wọ́ yìí gbogbo ọmọ Yorùbá yìí ni mò ń bá yo nǹkan tó wà lẹ́yìn odi tó bá ṣí ẹ ò lè wó tán ẹ ní dúró the funnest ni pé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ pátá ní nàìjíríà àti ní òkè òkun gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ wọṣọ yorùbá nation gbogbo yín pátá ni fọ́tò wọn wà lọ́wọ́ ẹ̀ tọ́dẹ̀ rẹ́dí àti díì pẹ̀lú ẹ gbọ́ kì í ṣe ìlú kan ṣo ni yóò bá yorùbá jà lọ́wọ́ o kì í ṣe ìlú kan ṣo àwọn ìjọba ìjọba tó ń pè ní ìjọba kan ṣoṣo àgbáyé tí wọ́n ń lo àrékèrèké ni wọ́n ń bá yorùbá jagun kì í ṣe orílẹ̀-èdè kan o kì í ṣe orílẹ̀-èdè kan o ẹ jọ gbogbo ẹ̀yin àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re ẹ̀yin bàbá gidi tó sì dúró tẹ̀gbọ́n òtítọ́ dání ìbá Gani Adams mo pe ẹ̀yin náà sọ̀rọ̀ yìí gbogbo Yorùbá nation mo pe yín èmi kì í gbọ́n tí èèyàn sọ ọgbọ́n mi kì í ṣe ti ayé ìmọ̀ mi kì í ṣe ti ayé ẹ̀kọ́ mi kì í ṣe tí mo gbà lọ́wọ́ ènìyàn ẹ jọ ẹ bá mi rìnrìn àjò fẹ́ flag ẹ má jẹ́ kí wọ́n flag kíní yẹn mo fọlọ́run bẹ̀yìn ẹ má jẹ́ kí wọ́n flag wa mo fọlọ́run bẹ̀yìn ẹ jọ ẹ jọ ẹ jọ ìwọ tó bá mọ̀ wípé o ò gbọ́n tẹ́mi ń sọ ọmọ má dá sọ̀rọ̀ yìí kò má ba gbé ní tí kìí ṣe tiẹ̀ ìwọ tó jẹ́ pé ẹrú àwọn akónilẹ́rú ọjọ́ pípẹ́ ni àwọn tó kó bàbá ńlá rẹ lẹ́rú àwọn tó kó ìyá ńlá rẹ lẹ́rú tó fẹ́ kó wọn náà lẹ́rú ìwọ ẹrú wọn ló fẹ́ máa ṣe má dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ ìwọ tó jẹ́ pé tiẹ̀ ojú jíjẹ mímu nìkan lọ oúnjẹ kó jẹun kó kú ló wá ṣe láyé tó mọ̀ kó máa padà lọ síbi kan tó bá kú láyé má dá sọ̀rọ̀ torí pé kinní yìí nǹkan tó wà nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ohun tí àwa ń rí tẹ̀yin kò rí ọ̀pọ̀lọpọ̀ ní ohun tí àwa ń gbọ́ tẹ̀yin kò lè gbọ́ àfi àwọn tó bá ṣetán àti fi ara wọn sílẹ̀ kò yí sí o kò yí sí o jọ bá mi dá ọmọ yẹn bá mi dá ọmọ yẹn lóhùn mo ń ṣe nǹkan lọ́wọ́ bá mi dá lóhùn kó lọ rí wọn bẹ́ẹ̀ ẹ gbọ́ dáadáa kò yí sí o kò fi ọkọ sílẹ̀ fún oṣù kan oṣù méjì ó bẹ́tà kó padà wá kó padà wá oṣù kan oṣù méjì kó má lè wẹ̀yìn wò kó má bẹ́ láti inúgbó sínú igbó kó má sá kiri ẹ kò yí sí o bọ̀tí wọ́n tó bá lè ṣe bíbélì sọ wípé èrè ẹ̀ ń bẹ láyé o tún bẹ lọ́run kì í ṣe lọ́wọ́ ènìyàn ṣùgbọ́n lọ́wọ́ Ọlọ́run ẹ yá mi létí inú ẹ̀jọ̀ ẹ yá mi létí inú mo fẹ́ kẹ́ kíyèsí mo fẹ́ kẹ́ kíyèsí títí wọ́n fẹ́ fi gba ìjọba àrékèrèkè ni wọ́n fẹ́ máa lò àrékèrèkè tó dẹ̀ fẹ́ lò yìí wọ́n fẹ́ fi clear ìran Yorùbá ni ṣùgbọ́n àwọn alálẹ̀ kò ní fún wọn ṣe gbogbo àgbáyé lórí wípé àṣẹ wà nílẹ̀ yorùbá gbogbo àgbáyé lórí wípé àkàndá ènìyàn ló pọ̀ jù nílẹ̀ yorùbá gbogbo àgbáyé ni wọ́n ti mọ̀ wípé ìran yorùbá òun ló ní adé àwọn ló ní adé táwọn àwọn tó dẹ̀ kù tó ń dádé wọ́n yá lò ní. wọ́n dẹ̀ ń gbé ìgbésẹ̀ tó le wọ́n ń lo strategy àwọn ń pariwo àwọn ń lo strategy ibi tó dé nsìn àfi káwa náà yà lo strategy ẹ má jẹ́ kó ẹ má mo mo mo tó bá ṣeé ṣe pé mo lè kúnlẹ̀ ẹ mo lè kúnlẹ̀ nínú mọ́tò yìí máa kúnlẹ̀ orí ìkúnlẹ̀ gan ni mo fi ń bá yín sọ̀rọ̀ gbogbo ẹ̀yin àgbààgbà yìí ẹ gbàgbé ìjà tẹ́ ti jà tì ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣe rò pé ìtọ́ lọ ṣe lọ́wọ́ yẹn ẹ rò pé bẹ́ẹ̀ nìkan ló parí sí ibẹ̀ kan ló parí sí o ìtọ́ lọ ṣe tọ́ lọ káwọn èèyàn mọ́ ṣọ́ọ̀ṣì ṣì mò ń sọ fún yẹn pásítọ̀ ẹni mi ò níṣẹ́ ni mo ṣe ń tẹ̀lé Yorùbá Nation ọ̀rọ̀ Yorùbá Nation kọ́ là ń sọ bí ó ṣe pé ìtúsílẹ̀ Yorùbá wọ́n hate Yorùbá wọ́n dẹ̀ ti ṣe tán láti clear wa tá a bá gbórí dúró the funnest thing mo sọ ẹ ti gbàgbé mo ní mo láàlá mo rí pé àwọn kan ń fò látòrí ilé sílẹ̀ wọ́n fẹ́ máa sá lọ àwọn kan bá ojú wíńdò fò jáde ìbọn lọ́ fi pa wọ́n sáǹpù ẹ̀ ní sáǹpù ẹ̀ ní tọ̀wọ̀ yìí o ẹ má ìpè nọ́mbà yìí lọ́wọ́ yìí mo fọlọ́run bẹ̀yìn ẹ má ìpè mí ẹ má ìpè mí rárá rárá ẹ má ìpè mí ẹ má ìpè mí ẹ jọ ẹ má ìpè mí ẹ má ìpè mí ẹ jẹ́ n parí nǹkan tí mo sọ ẹ má ìpè mí ẹ ní sùúrù mo ti sọ fún wa WhatsApp nìkan ni kẹ́ fi máa bá mi sọ̀rọ̀ 0244 whatsapp nìkan ní kẹ́ fi máa bá mi sọ̀rọ̀ ẹ má ti pè ẹ má pè direct most of the day ẹ bá pè mí gan mi ò ní lè gbé lọ́wọ́ tá a wà yìí mi ò ní lè gbé táìmù tí mo lè gbé kọ́ọ̀lù nìkan ní nine to ten nine to ten ọjọ́ tí mo dẹ̀ lè ṣe counseling láàrin ọ̀sẹ̀ ọjọ́ mẹ́ta ni màá hà náà ọ̀sẹ̀ fún wa tó bá yá nǹkan tó wà nílẹ̀ kì í ṣe eré ọmọdé nǹkan tó wà nílẹ̀ í ṣe business business lọ́pọ̀lọpọ̀ ń ṣe business tó fẹ́ pa ẹ́ business tó fẹ́ mẹ́jẹ tó fẹ́ tó fẹ́ gbẹ̀jẹ tó fẹ́ fẹ̀jẹ palẹ̀ tó fẹ́ fi ẹ̀jẹ̀ ràn rẹ pa títì láró ẹ o wa ló ní yá o ní gbọ́n ẹ gbọ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló ń tako ilẹ̀ Yorùbá ẹ wá gbọ́ eléyìí tí mo fẹ́ ká kíyèsí ṣe rí tí orí ọ̀fẹ́ kan la fún yín báyìí sá bàbá Tinubu a fún yín lórí ọ̀fẹ́ kan báyìí sá ẹ lè lọ síbi tó bá wù yín orí ọ̀fẹ́ yẹn pín sí méjì yálà láti di dórí àga yẹn kẹ́ẹ̀dẹ̀ pé gbogbo ọmọ Yorùbá kí wọ́n dẹ̀ kí wọ́n dẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ gbèjà wọn tàbí kẹ́ ẹ kúkú má lọ torí bẹ́ẹ̀ gbóná díẹ̀ ó lójú ẹni tó máa jókòó sórí irin gbígbóná <laughs> tí nǹkan ò ní ṣe o ọ̀nà kejì tó jẹ́ ògo kejì ni pé kẹ́ ẹ gbà kẹ́ ẹ sọ̀pọ́tì ìran Yorùbá ṣé àwọn fáyín náà ti kéde ẹ̀rí sà tẹ́ bá lè sọ̀pọ́tì ìran Yorùbá kádìjọ jàìjàì kí Yorùbá dá dúró káwọn àtọ̀hún rìn wá kọ́ mọ́ ara wọn èyí tó bá dẹ̀ ti darapọ̀ mọ́ ìran Yorùbá tó jẹ́ pé kò lè gbàbọ̀dè tó ti dára lé tó ti pẹ́ tó ti lo over fifty tí n ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé tó jẹ́ pé wọ́n ṣe máa bí ẹ pé bus stop to bus stop tí wọ́n mọ̀nà àwọn yẹn tó yẹ kó yẹn lè fẹ́ ṣàdánù kẹ́ ṣe àwọn dànù kí Yorùbá dúró kí ìran wa dúró <laughs> ìmọ̀ràn lélẹ́yìí o kì í ṣe pé kì í ṣe ipá o mi ò ní pé èmi nìkan ni wòlíì pọ̀ o mo mọ̀ pé tọ́lọ́n bá fẹ́ràn yín tọ́lọ́n bá fẹ́ràn wa a ṣì padà rán àwọn tó fẹ́ràn a ṣì padà rán àwọn òjíṣẹ́ sí wa ọ̀nà kejì ní pé ìsáìdá kẹ́ ẹ má jókòó lé hot seat ẹ lè lo cool seat ó dàbí igi tí a gbìn sí etí odò lẹ́bá lónìí kéèyàn wà ní amẹ́ríkà tó tú wa máa jókòó sínú èsì bẹ́ẹ̀ lọ́rọ̀ yorùbá ṣe fẹ́ rí igi ọ̀gẹ̀dẹ̀ tó tutù ṣùgbọ́n kó tó délẹ̀ ńkọ́ àyàn ògbé ajá dùn ṣùgbọ́n kó tó délẹ̀ ńkọ́ àfi tí àwọn ènìyàn bá lè gbà unless you let the self go you bring down the ego every people that want to support Yoruba mission unless you can forget about who you are and let the spirit of God reign tẹ́ẹ̀bá tẹ́ẹ̀bá lè wo tàwọn alálẹ̀ tó ti fi ẹ̀jẹ̀ wọn sílẹ̀ tó ti fi ọ̀pá gun lélẹ̀ tẹ́ẹ̀bá ní mi ò ní gbà mo fẹ́ jẹ́wọ́ ara mi ah gbogbo ẹni tó ṣe bẹ́ẹ̀ ló máa padà kábàámọ̀ gbogbo ẹ̀yin àgbààgbà nǹkan tẹ́ ẹ ti ń lé látijọ́ ìtí ẹ̀ ò rí ṣe òun ní ọkùnrin Chief Sunday Igboho ló gbé tó dẹ̀ dín láì ó ti tàn wọ́n dẹ̀ ti rí wọ́n dẹ̀ ti mí ìníwá wọ́n fẹ́ máa tan àwọn èèyàn wa wọ́n fẹ́ máa tàn wọ́n wọ́n fẹ́ máa tan àwọn ènìyàn wa jẹ títí títí títí títí títí tó fi máa di pé wọ́n á fi ráàyè announce pé lágbájá báyìí wọlé sí lágbájá yẹn bá ti wọlé tó bá ti ṣe tiwọn wọ́n á jọ ṣèkà tí ò bá ti ṣe tiwọn wọ́n á pa wọ́n á dẹ̀ padà ṣèkà so bàbá wọlé bàbá ò wọlé wọ́n ní kàtọ́ fẹ́ ṣe ẹ wá gbọ́ eléyìí dáadáa èmi rí wípé tí ẹ̀yin bàbá yìí ẹ̀yin bàbá Àgbẹ̀kọ̀yà Afẹ́nifẹ́re Ìbà Gani Adams tí ẹ bá kọ̀ tí ẹ ò bá gbọ́ ìpè ẹlẹ́dàá yín lọ́wọ́lọ́wọ́ tí ẹ bá yọ iṣẹ́ yẹn sílẹ̀ pé kálukú kó dánmú yẹ gbé tí ẹ ò bá tètè pera yín kẹ kíyèsí mo rí i pé alágbára kan dìde ọ̀run gbé alágbára kan dìde ẹ kọ sílẹ̀ tó ló máa ṣẹlẹ̀ mi ò lè sọ ṣùgbọ́n mo gbàládùá pé kó ṣojú èmi àti ẹ àwọn ènìyàn bọ́jọ́ lọ́jọ́ lọ torí wọ́n ní ọ̀tọ̀ lọ́jọ́ ẹni ọ̀tọ̀ lọ́jọ́ lọ́jọ́ ọjọ́ lọ́jọ́ ìgbọ́n nígbà káwa máa ṣe lò mo sọ fún yín ìwọ tó bá mọ̀ wípé o lè gba àwẹ̀ o lè gbàdúrà fún ìran rẹ bójá go méjìlá ló lè gbèdì ṣùgbọ́n àwẹ̀ funfun ló máa pọ̀ jù wọ́n tó lè jẹ àtẹ́ fún forty one days ni mò ń sọ kì í ṣeré tó o bá lè wà nínú yàrá tó ní jáde tó ní rọ̀sán tó ní róòrùn tó ní róṣùpá tó lè wà nínú ilé for forty days mo ti fún yín nọ́mbà tẹ máa háì mi sí mo dẹ̀ ti ṣàlàyé nǹkan tó ń jẹ́ àtẹ́ o lè jẹ́ pé ẹ̀wà nìkan ló máa sè o lè jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ ló máa sè o lè jẹ́ pé iṣu ló máa yan tàbí kò sè o lè jẹ́ pé gàrí àtàgbọn ló máa mu gàrí yẹn á dẹ̀ jẹ́ tí kì í ṣe obìnrin tó wà ní period ló yan ìwọ tó bá lè fi ara ẹ sílẹ̀ fún ìṣòro we have eighty three days to count another hundred days about to go now eighty three days to count Number yẹn ni zero nine one five nine five three one two one one ẹ pè orí afẹ́fẹ́ láti fẹ́ máa gbàdúrà gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ sọ pé ẹ ò ní gbọ́ torí owó tẹ fẹ́ lọ pa ní church ẹ lọ máa kérò jọ ẹ ṣáà gbìyànjú ẹ ní cctv ọjà ni o ṣọ́ọ̀ṣì ni o mọ́ṣáláṣí ni o ilé ìjọsìn ilé ìjọsìn ìbájẹ jẹ ilé ìdí tẹ bá ti fẹ́ máa pọ̀ ẹ ní cctv torí nǹkan tó wà nílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ lẹ ò rí ìwọ̀n ba làwọn tó rí ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ yẹn sí lónìí nìyẹn tí wọ́n bá kọ̀ tí wọn ò bá jẹ́ iṣẹ́ yìí <laughs> wọ́n á di ohun èlò àlòpàtì ṣùgbọ́n wọ́n mú rí pé àwọn alálẹ̀ tó ti wá tó ti lọ àtàwọn tó ń bẹ tí a ò lè fojú rí wọ́n gbé ọkùnrin kan dìde mẹ́ta ni wọ́n ṣùgbọ́n ṣá ìkan tayọ ariwo ẹ fẹ́ bo gbogbo movement bàbá Ìgbòho mọ́lẹ̀ ariwo ẹ fẹ́ bo gbogbo movement bàbá Ìbà Gani Adams mọ́lẹ̀ ariwo ẹ fẹ́ bo gbogbo movement bàbá bàbá Bọ́lá Tinubu ó fẹ́ bo ariwo yín mọ́lẹ̀ láàárín oṣù kan ìròyìn ọkùnrin káàkiri àgbáyé ẹ̀rù bà onílé balóko ẹ ò mọ ẹni tí mò ń sọ yìí ẹ ò tí ì rírí ṣùgbọ́n ìran yorùbá ló wá jagun fún olúwa ní pé tí ẹ bá kọ̀ tí ẹ ò bá jẹ́ iṣẹ́ tóun ní kẹ́ jẹ́ ó lóun gbé yín débi tóun gbé débi tí ẹ dé òun fún yín ní ipá òun fún yín ní agbára tí kò sẹ́ni tó lè kojú ẹ̀ òun fún yín ní kọ́kọ́rọ́ tí kò sílẹ̀kùn tí ò lè ṣí torí ìran yorùbá ni o torí àwọn tó ti wá tó ti lọ tí wọ́n ti jẹ̀yà tí ò yẹ kó jẹ àtàwọn tó ń jẹyà tó yẹ kó jẹ lọ́wọ́ nílé àti lẹ́yìn òkun nínú tútù burúkú àti nínú òrùn gbígbóná burúkú ó nítorí wọn lòun ṣe mú kọ́kọ́rọ́ ilé lọ́wọ́ ó ní tí ẹ bá kọ̀ tí ẹ ò bá jẹ́ iṣẹ́ yìí ah olùwà gbé e lómi dé torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tún fẹ́ jẹ́ iṣẹ́ yìí àti lé ìmí sẹ́yìn òdi àti pínì ní ìmọ́lẹ̀ pẹ̀lú òfin àwọn arábí mọ̀ ń pa ṣùgbọ́n olùwà gbọ́ ilé yìí òun ni kò gbé dé yín kò gbọ́ ẹnì kanṣó tó máa rí orí ọ̀fẹ́ gbà mi ò fẹ́ dárúkọ ẹ̀ kó má bàa dógun lẹ̀ ẹnì kanṣó tó máa rí orí ọ̀fẹ́ gbà torí pé ó ti sa ipá mo gbàdúrà fún gbogbo ọkàn tó gbọ́ mi lọ́sàn-án lórúkọ Jésù ìròyìn ìbànújẹ́ ò wọlé yín lójijì ẹ bá mi share message ẹ jẹ́ kó kọjá lọ àwọn tó ń béèrè lọ́wọ́ mi pé kí ni ìtumọ̀ àga ògo méjì tí mo ní mo rí níwájú bàbá ìlẹ́nujọ́ mẹ́ta àga ògo méjì ni mo túmọ̀ fún yín àga ògo méjì ọgbọ́n mi kì í ṣe ti ayé ọ̀rọ̀ ohun ẹnu mi kì í ṣe ti ayé ẹ̀kọ́ mi kì í ṣe èyí tí mo gbà lọ́wọ́ ènìyàn ọ̀run ló dé fún ìran Yorùbá ọ̀run ló dé tó fẹ́ jagun fún ìran Yorùbá ẹ̀yin tí a gbé dìde ẹ dìde fún ìgbàlà ìran yín tí ẹ ò bá dìde a máa pa yín tì a máa pààrọ̀ yín lótìtọ́ àwọn ẹ̀jẹ̀ mi á tún padà ṣòfò a ò dẹ̀ ní dáríjì yín gbogbo ìgbòkègbodò àwọn aṣáájú tó ti tó ti lọ a ó béèrè lọ́wọ́ yín ṣùgbọ́n a máa padà gbé ẹnìkan dìde kò ní gbọ́ kò ní gbà kò ń ṣe politician kò kí ń ṣe government worker kò kí ń ṣe kò jọ àgbẹ̀ kò jọ kan á jáde ohun ẹ̀dẹ̀ máa káàkiri ayé kẹ́dẹ̀ lè mọ̀ pé kíní ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ mo gba mẹ́sẹ̀gì kan lánàá ṣé gbàgbé pé mẹ́sẹ̀gì tí mo sọ ń sìn ó wà nú mẹ́sẹ̀gì tó jáde tẹ́lẹ̀ mo gba mẹ́sẹ̀gì kan lánàá mo fẹ́ kẹ́ rí mẹ́sẹ̀gì yẹn kí n tó máa lọ ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù mo fẹ́ kẹ́ gbọ́ ohun bàbá yìí mi ò mọ̀ bóyá òun ni o bóyá àwọn méjì tún ṣì wà o ṣùgbọ́n ó ṣeé ṣe kí bàbá yìí ibikíbi tí bàbá yìí bá wà ibikíbi tí bàbá yìí bá wà ẹ bá mi sọ fún wípé ọ̀run dá ohun ẹ̀ mọ̀ ọ̀run dẹ̀ fẹ́ lò kó má bẹ̀rù mi ò mọ̀ bóyá mo rí ohun yẹn play mi ò mọ̀ bóyá. gbogbo tó wà ń bẹ kókó ọ̀rọ̀ tó wà ń bẹ náà lè ti sọ síta yẹn. kankan mo ṣe wà ibi tí mo wà. ẹjọ tó lọ lọ mo fẹ́ kẹ́ gbọ́ ohun yẹn á má dẹ̀ dùn mí tí mi ò bá rí mẹ́síjì yìí o olúwa olúwa olúwa olúwa bóyá kí n farabalẹ̀ lọ wà màá padà play mo dẹ̀ ṣì rí mẹ́síjì yẹn ní òru nígbà tí mò ń pray nígbà tí mo meditate mo rí mẹ́sàgì yẹn mo ń wò pé ta tún lè ṣùgbọ́n mo gbọ́ ohun yẹn tó ń sọ fún mi pé àfàìmọ̀ kó má jẹ́ pé èyí jẹ́ ọ̀kan láàárín àwọn mẹ́ta tí olúwa sọ àfàìmọ̀ kó má jẹ́ pé èyí jẹ́ ọ̀kan bóyá tí n bá padà rí mẹ́sàgì yẹn bóyá màá padà fi ṣe program àwọn kan mẹ́ta ni wọ́n ṣùgbọ́n ìkan ohun ẹ̀ tayọ ohun ẹ̀ dẹ̀ káàkiri ohun ẹ̀ káàkiri ayé ohun ẹ̀ káàkiri ayé ohun ẹ̀ káàkiri ayé Thank you for your time. I will be back again.